نبينا محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان أجمعين أتقول لهم asọ̀rọ̀ ìkí àti kẹfàánù wa Muhammad sallallahu alayhi wa sallam inú mi dùn láti kópa níbi ìjókòó tí a jókòó yìí ó ti ẹtìlẹ̀ jẹ́ kí wọ́n ti sọ fún mi láti ọ̀sẹ̀ méjì mo ti sọ fún wọn pé mo ní lecture kan ní àárọ̀ òní ní ten o'clock tí ò lè rọ̀ láti pè fún wa but fortunately enough wọ́n sún sí nígbà tí wọ́n lọ sí dúkìn lọ́jà àbá wọ́n ní booking ti pọ̀jù lónìí so wọ́n ní láti sún sí last week mo dẹ̀ ti deliver ẹ̀ tán mo ti kọ́ọ̀lù wọn wípé tẹ́ bá ti ní interest mi o ẹ fún mi detail lẹ́fẹ́ so mi gbọ́ nǹkan kan àwọn dẹ̀ ti ń kọ́ọ̀lù mi wọ́n ti ń try mi for three or four days according to him láàárọ̀ ìdán tó gẹ̀ẹ́sì mi pé òdìmọ̀ ni mi rò pa ni so wọ́n lò òdìmọ̀ ni kankan ok kí ni tẹ́ fẹ́ ṣe gẹ́ so láti sọ àwọn kankan kan fún mi from there mi lè prepare mi ní presentation kankan ju pé mo understand the question and answer but notwithstanding nínú tí wọ́n sọ mo lè pick nine topics nínú ẹ̀ ò ní pé kí ló ń fa indoctrination gangan then kí làwa gan need ẹ̀ tó bá fẹ́ mọ̀ pé indoctrination tẹ́lẹ̀ ó ní nǹkan náà gbọ́dọ̀ nímọ̀ tí ó fi mọ̀ pé indoctrination lélẹ̀ so eh, nínú tí wọ́n sọ first topic ni wípé kí ni tó kí ni aqidatul wala'i bara' nínú islam ìyẹn ni pé ìbára ẹni ṣe pọ̀ àti ìfìrẹ nílẹ̀ torí pé àwọn èèyàn kan bẹ tó torí nítorí tí wọ́n ti impact sí wọn lára wọ́n di ẹni tó jẹ́ pé wọ́n ń ṣe tí ọba islam múnú àwùjọ ìbára ẹni lò pọ̀ lọ́kọláya ó lè dàrú nítorí wrong message tẹ́ni yẹn ti ní nípa Islam àbí ń pa ojúṣe rẹ̀ nílé ayé kódà ó lè fa akókò àtàyà sasara wọn lẹ̀ láàrin àtòbí ọ̀ndàrú nípa wípé ẹni yẹn bó ṣe receive message pé ti Islam fẹ́rẹ̀ bí ìgbà tọ́jẹ́ pé òbí rẹ̀ bí ajá bí ẹlẹ́dẹ̀ ló ṣe yí lójú ẹ̀ tí ọ̀dẹ̀ yẹ kórí bẹ́ẹ̀ sùkínì àti ìdẹ́tùlùwọ̀lá ìwẹ̀ ìbára tíra ni táwọn onímọ̀ kọ̀wé lórí ẹ̀ nínú ẹni tó kọ̀wé lórí ẹ̀ o náà ni sheikh wa tó ṣe tíra tamanka ní màtúrà tamanka yẹn àdúrà o náà ni Sa'id al-Qahtani o pè ní aqidatu al-wala'i wal-bara aqidatu al-wala'i wal-bara yẹn ó pàtàkì gan nínú sẹ̀mí mùsùlùmí tọba ń bá yẹn ló fọ bóòlù sí ẹkọ bá ló fọ àwọn èèyàn kórìsì mẹ́ta nípa àkídẹ́tù wọlá ìwọ ìbára ẹtù sí pé mùsùlùmí ni tó clear tó ṣe ojúṣe rẹ̀ fọlọ́ ibi tó bá kù sí ọ̀bẹ ọkọ̀ ọmọ tọpa ìkáàkiri òjíṣẹ́ ọlọ́sọ̀lọ́lá àlewọ̀sọ́lá sọ wípé láwùlám tó dìnnìbù làzáhàbàlá bíkùn wàlà àtàbí káwọ́mí yóò dìnnìbù ní ọ̀yà tó bòlù táyọ̀ bá máa dẹ́sẹ̀ ni bá kó panu bá yín lórí dá àwọn míì tí wọ́n máa dẹ́sẹ̀ tí wọ́n máa يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ẹ̀yin ẹrúsìn mi tẹ́ ẹ ti ṣe àṣejù ń pa ẹ̀ṣẹ̀ ẹ mutí ẹ ṣe tìdá ẹ fààyàn lọ́nà tí ó gbàdá la taqnatu min rahmatillah ẹ má jà kan kúrò níbi àánú Ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a Ọlọ́run bá máa ṣàmójúkò gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá sòtítúbọ sí pé yáa rí inú ọmọ ẹdẹ nìyẹn tọ́jẹ́ pé yóò máa ṣe ojúṣe rẹ̀ fún ọlọ́run ṣùgbọ́n ibi tó bá kù sí ọlọ́run ní ká sọ pípẹ́ yẹn irú ẹni bẹ́ẹ̀ á máa bá ṣe pọ̀ pẹ̀lú dáadáa á máa nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́run á máa jọ ṣe pọ̀ nítorí tọ́lọ́run ìran kejì inú àwọn èèyàn òun náà lẹ́tọ́ sí pé kò tiẹ̀ rẹ́dí fún Islam kò rẹ́dí fún ọ̀rọ̀ tọ́lọ́run nǹkan míì ní túnṣe irú ẹni bẹ́ẹ̀ á yẹn lódì nítorí tọ́lọ́run níbi aburú tí bá ń ṣe àdéjọ sí pọ̀ nítorí tọ́lọ́run àwọn èèyàn kan tó wá ń bẹ́tọ́ pé alábòódùmọ́là ni wọ́n wọ́n ń fapá kan ṣe dáadáa tá à ń fojú rí wọ́n sì ń fapá kan ṣe àìda tá à ń fojú rí ó lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ tẹ̀fẹ̀rì ó lè jẹ́ tẹ̀sí mùsùlùmí. àjẹ́ wípé qa'idatul wala'i wal bara'a ó dẹ̀ ní wípé ká ṣe pọ̀ ń bi ntọ́ dáhùn ká fi wọ́n lẹ̀ níbi ntí ọ̀dà ká wá ṣe lágbára láti kọ́rẹ́tì wọn ọlọ́ọ̀bá sọ fún wa yìí pé wa ta'awalu 'ala al-birri wat-taqwa wàlà tààwàdù alẹ́ ìsìn olùdúwà ẹ kúnra yín lọ lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run ẹ gbọ́dọ̀ kúnra yín lọ lórí ìkọjá àlà àbí ìjẹgàba lórí ẹnì kejì àbí ìtọ́jẹ́ ẹsẹ̀ sùtì túmọ̀ sí pé eléyìí ni àbídàtò wàlà ìwà ìbára àtọ́ pàtàkì nínú sẹ̀mí ẹ̀ tábàrí tó ń ṣe àṣejù kájúyèjú láti kọ́rẹ́kítẹ̀ anábìyàn sallallahu alaihi wasallam ó ti sọ fún wa ìpè man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك هذا الإيمان أي يونو يتواري tí ó dá tí ó bá ṣẹ̀ríà mu kó fi ọwọ́ rẹ̀ yí padà ìtumọ̀ ẹni pé kó lu agbára tágbára bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kó lu láti láti láti kọ́ọ̀bù ẹ̀ tí ó bá lágbára tọ́mọ ìpín tó ń bá ní kó ń lu agbára fìtínà tó ń rí yóò tó pọ̀ ju àǹfààní tó ń fẹ́ fà lọ́jọ́ bíi títà ti sọ̀rọ̀ àjẹ́ yí pé kó lu àwọn rẹ̀ láti sọ pé nǹkan yí ọ̀mọ̀dá tọ́ba jẹ́ ipe ìjẹ̀gán náà tó fa fìjìnà fún tí wọ́n fa wàhálà fún kọ́fọ̀ kan rẹ̀ kó fi kórìíra rẹ̀ inú àwọn onímọ̀ Ibn al-Arabi tó ṣe ahkamul Qur'an ó ní ibi téèyàn máa fi bẹ̀rẹ̀ yí nǹkan padà ìlọ́lọ́ ìní àdúsọ̀sọ́làm ìní ìlọ́sọ̀ kẹ́yìn èdè yẹn máa parí ẹ̀ sí ìlómi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ téèyàn bá kọ́ rí sí ọ̀dà ọkàn ẹ̀ ní ọkọ̀ kórìíra rẹ̀ yóò gbìyànjú àti fẹnusọ́gbẹ̀ ìkẹjọ́ ọmọdà lẹ́yìn ìgbà náà tọ́ba ní pàwà ìgbà náà ni ọ lò

àníbọ̀ sallallahu alaihi wasallam sọ pé istawsu bin nisa'i khayra ẹ máa wá ìmọ̀ràn lórí ọ̀rọ̀ àwọn obìnrin o nípa gbà wọn lò gẹ́gẹ́ tí ibùdó hajar sọ ní Fathul Bari istawsu bin nisa'i khayra ẹlòmíì yóò rò pé ńgbà tó ń ti ka ẹ̀kọ́ díẹ̀ òun ti lè lò pẹ̀lú obìnrin òun òun ti lè ba ìtaratì pọ̀ lọ́nà tó gbàdá àmì sọ̀sọ́ àdúgbò alẹ́ kọ̀ inú tíráìbù kọ̀ọ̀kan kálukú ló ìṣesí kálukú ló ní ìtọ́sù bí nìfà ìfẹ́ra ẹ̀ńtọ́ kọ́ wa lérò ẹ̀kọ́ yẹn ẹwu àìmọye ẹ̀kọ́ mi tó tún kọ́ wa nípa ìbára ẹni lò pọ̀ so ìnífẹ̀ yẹn lójú pọ̀ nítorí pé àwa náà ti mọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú tọ́jú yọ nínú etí sèkù sọ fún mi ó náà ní pé alukólówó lọ́wọ́ tashadud ọ̀nsẹ̀lẹ̀ ìkọjá àlà àti ìmú ẹ̀sìnlẹ̀ túmọ̀ àti pé èèyàn understand Islam òun ni kọ́mọ̀ yìí pé ẹ̀sìn rọrùn ni ọlọ́run bá ń sọ bí ayà àwẹ̀ tó fi sọ̀rọ̀ pa àwẹ̀ tá a gbà sẹ́yìn pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra tó ń tí bò ń ṣe mú àwẹ̀ wá fún yín pé kẹ́ ẹ máa gbà á kò sì sí bẹ́ẹ̀ ṣe gbà àwẹ̀ téèyàn ò ní ka ìkankan nù nira kò sí ṣe ebi ọ̀pá èyí tó nìyẹn ọlọ́run wá tó ń ti bẹ́ẹ̀ yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìtọ́lọ́ ń fẹ́ pẹ̀lú yín òdẹ́ ìrọ̀rùn kọ̀fẹ́ ìnira fún yín bóòlù sì jẹ́ gbogbo ìgbésẹ̀ wa ń lé ayé kò sí bí yóò ṣe ní kan difficulties kò ṣeé ṣe kódà oúnjẹ tí ń dùn mọ́ wa lẹ́nu téèyàn ń jẹ tínú ẹ̀ ń dùn omi tó mu ìjọ ọ̀nà ọ̀fun bá ń yọ lẹ́nu ní ọmọ ká ah! àfihàn máa ṣe wàhálà mi oúnjẹ báyìí ìmọ̀ ó ṣòro jẹ kò sí kẹ̀kẹ́ tí ó ń dùn mọ́ èèyàn lé ayé tí ò ní difficulty nígbà tó lọ ní la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run lábẹ́ mi kan lọ́rùn àfi tó ní kápá kò mí ṣùgbọ́n ìtì ọ̀wà pin ọlẹ́mìí tó pé àkíní ah, mo wà á tẹ àtúnmí o ọlọ́run kò sínú ẹ̀sìn Islam. wa ma ja'ala alaykum fi ddini min haraj ìtì ó pin ọlẹ́mìí nínú Islam ọlọ́run fi sí. nínú àwẹ̀ tọba jẹ́ musafir tọba jẹ́ onírìnàjò ọ̀rẹ́ ọkọ rẹ̀ ọ̀rọ̀rùn fún láti dàwẹ̀ kọ̀rọ̀ fún láti dàwẹ̀ ọwọ́ akó ojú onírìnàjò lásán ọlẹ́dùn ọlẹ́tọ̀ àti fi àwẹ́lẹ̀ títúmọ̀ sí pé ìrọ̀rùn lọ́lọ́run fẹ́ fún wa ọmọ èké ọlọ́run ò sí lọ́rùn yẹn lé lórí ìyẹn tó bá lè gbani kò sí ní islam lẹ́sọ pé dẹ́dẹ́gbẹ̀ kọ́mọ ọdún mọ́kànlá mẹ́wàá kọ́ gba gbogbo tásì kò sí ní islam ẹ̀ ọ̀rẹ́ tètè lórí tí èdè islam nìyẹn tọ́ba lágbára gbà kọ́ gbà tọ́ba ní mami ó ti rẹ náà pé ó ti sùn kò ẹ̀fọ́ bẹ́ẹ̀ náà sì rẹ̀ àti gbọ́dọ̀ sí àtẹ̀tò ẹ̀ ń bá ń pèpè lọ síbi nǹkan líle nínú ẹ̀sìn ó ń tọ́ wọn gbọ́ islam yẹn ni nínú hadith aisha àti àti àti àti abu huraira nínú sọ yìí bukhari àtàwọn tẹ́wà míì òṣìṣẹ́ ọlọ́sàlọ́lá àlùwọ̀ sábà sọ pé ad-dinu yusuf ẹ̀sìn islam yìí tọrọ ọ̀run ni lan yushadda ad-dinu ahadun illa ghalaba wọn ò ní mú ẹ̀sìn lè fẹ́ẹ́ gangan àdúgbò ṣe kíni o àdúgbò fílẹ̀ kọ́mọ́ lè fi ṣe má kálọ̀ ka àlèjísò sáà ní volume nínú tíra tí àfàwà aṣáàtìbí tó ṣe káńké ní alimuwafakat volume mẹ́rin ni volume kejì ń bẹ ó fi sọ̀rọ̀ ń pa ìrọ̀rùn sí bẹ́nu sẹ́ríà pé ẹ máa ń pèpè lọ síbi tó le táwọn èèyàn ọmọ ọgbà ayélujára ayé ló ń wáyé kẹ́ mọ̀ pé kì í ṣe islam ní pèpè lọ́bẹ̀ nǹkan ní kì í ṣe islam ní pèpè lọ́bẹ̀ ọlọ́ọ̀bá nìkan ni ọba òní mímọ́ o ẹlẹ́ẹ̀kẹrin nínú tí ọjà ẹnu tí wọ́n sọ òun náà ní pé a láti mọ ahwalu nàbí sallallahu alayhi wa sallam fi tashri'i ìṣesí ànábì wa sallallahu alayhi wa sallam nípa òfin ànábì wa sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí tó sọ̀rọ̀ ṣáájú mi ti sọ̀rọ̀ ó ní àwọn ó dá àwọn ìṣesí kan pẹ̀lú àwọn tẹ́sítì Qur'an tá à ń rí pẹ̀lú àwọn tẹ́sítì hadith tá à ń rí àkọ́kọ́ ni wípé bashariya ó ń bẹ fún ànábì sallallahu alayhi wa sallam èèyàn ẹ̀dá náà ló náà àwọn nǹkan mi ṣe ó ṣe ń ṣe torí pé ọjọ́ ìjàn àwọn àyàn ayọ̀ òfin bẹ̀ rárá ètò kéré ìgbà òní máa sọ ní pé tani sàṣà ń bá ṣe nǹkan ó túmọ̀ sí pọ́tọ̀ tó bá jẹ́ pé nu díẹ̀ tí èsà nàbí ọlọ́run ní sẹ́ni tó ti bó ṣe jẹ́ pé ànábì ọ̀sán sálàm ó ní àwọn xasa is ó ní àwọn nǹkan ẹ̀sà tó jẹ́ díẹ̀ nínú ẹni pé kó fẹ́ ìyàwó tó ju mẹ́rin lọ sallallahu alaihi wasallam nínú ẹni wípé kó máa kírun lọ kó sì máa rí nàrí ẹ tó wà lẹ́yìn rẹ̀ sallallahu alaihi wasallam ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam a máa níṣèṣì wípé èèyàn ní ṣe nǹkan yìí kìí ṣe kó ń ṣe é ṣèṣì fọ́jà nàbí ọlọ́ àìwá fòfin ẹ̀sìn yọ bẹ́ẹ̀ yẹ ànábì sallallahu alaihi wasallam olùọ̀pá tó túmọ̀ sí wípé ká máa gbọ́ pàkàkiri tọ́lájọ́ pọ̀ wà nù ẹ̀sìn wa ni á ti jogún ẹ̀ láti tipẹ́tipẹ́ kìí ṣe ènìyàn nìkan lájogún kìí ṣe àwẹ̀ nìkan lájogún kìí ṣe kàní nìkan lájogún àwọn á so ẹni tí ó bá rí pé àwọn nǹkan bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alaihi wasallam ṣe sí ẹ tó bá yẹn náà fìlà gbogbo òru tó bá yẹn náà fìlà lóru yóò kọ́kọ́ fi ìhà ọ̀tún lélẹ̀ síwájú kó tó wà lọ kí salatul fajr fáwọn yẹn nítorí pé ọ̀rẹ́ ó sì fi àlélẹ̀ èèyàn wa ní sọ pé èèyàn ti wá di inú ẹ̀sìn tó wá gbàgbé àti fi àlélẹ̀ kó wá padà nígbà tí wọ́n gbà ti gbé kàmọ́ jù kó wá padà lélẹ̀ kó lóun ti fẹ̀gbẹ́ lélẹ̀ kánú sọ̀tàn ti fẹ̀gbẹ́ lélẹ̀ so ẹni ẹni tí ó ti misunderstand Islam ó ti misunderstand Islam so àwọn agbẹ́rin tó pọ̀ nbẹ̀ yẹn ọ̀pọ̀ dáadáa táwọn afa sọ lórí ẹ̀ ahwalu nabi sallallahu alayhi wa sallam fi tashri' ìfésì anabi sallallahu alayhi wa sallam nípa òfin nínú ẹ̀ tó sọ́tọ̀ dáa jù ó náà ní afa wa muhammadu tahir ibnu ashur nínú tíra àìfáǹfẹ́ ní maqasidu shari'ati al-islamiyya tí afa fi sọ̀rọ̀ ìyẹn pé àwọn pọ́sù ti sẹ̀ríà àwọn ẹ̀mù sẹ̀ríà nípa àwọn òfin ìsìláàmù ní nǹkan kájẹ́ kì í ti kọ́ wá fẹ́ pé kájẹ́ pé àmọ̀ sàlámù sàsán bí gbogbo nǹkan ibnu umar kọ́lọ̀ nǹkan fọ̀rọ̀ kí abdullahi ibnu umar nù sàbí àníṣà sàlám etí máa ṣe lẹ́yìn ikú àníṣà sàlám gbogbo olùṣesí àníṣà sàlám ni máa tọ̀fà láàrin medina àti maka ibi tí àníṣà sàlám bá ti dúró yóò dúró bẹ́ẹ̀ yóò dúró bẹ́ẹ̀ lẹ́yìn ikú àníṣà sàlám kó tó di wípé ọlọ ibi tí ẹsìn àníṣà sàlám bá ti yí báyìí kó tó di kọ́ lọ onóòmẹ́sì ọ̀kú mẹ́sìn ìhun yí kó tó pọ̀ ó nìkan ní dáhà sí àwọn sábì yòókù ọ̀faramọ́ wọn ọ̀faramọ́ wọn ọ̀ka sí pé irun wa nu ẹ̀sìn wa sòtí túmọ̀ sí pé ká má yọ òfin níbi tí kò ti yẹ kí á yọ sàwọn àti sàdé sàsàm ní ìran pọ̀ tí wọ́n ti sọ fún wa òun hà sí gẹ́gẹ́ bí imam òun hà sí gẹ́gẹ́ bí mufuti òun hà sí gẹ́gẹ́ bí kọ́bí gbogbo àwọn kan kẹyẹ lóní examples tẹ́kí ìtọ́bájá náà sàsàm bá ti ṣe wá àsìyí tó ní wàllá ìlàyùm ni wàllá ìlàyùm ni wàllá ìlàyùm ni man la kò ní wàláyé òun bọ̀rọ̀ fúra kò lè nígbàgbọ́dọ̀ kò ní nígbàgbọ́dọ̀ ẹni tó ṣe pé aládùúgbò rẹ̀ tó bá ti rí báyìí ẹ̀rọ ọmọ bá ní irú ìlú èsì múmi òdodo. ọ wá ní wá mú hadith yẹn kọ sọ wípé ẹ bá ti ṣàìdá sí aládùúgbò rẹ̀ ti di kéfì rí ìsọkúsọ lọ sọ yẹn. ànẹ́bísà sálàmù ń sọ̀rọ̀ kalẹ̀ wá bí ẹni tó ń sọ wáàsì àwọn wáàsì ó yàtọ̀ sí àwọn ìdájọ́ àwọn ìdájọ́ ni wọ́n ń sọ yẹn nígbà tó bá ń ṣèdájọ́ kó dídí kéfì rí ìtí ọ̀tẹ̀lẹ̀ ni wípé olójú ẹ tó lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀ ìdí òtún tẹ̀lé pé tó wáyé pé lu islam làwọn àti ẹnu lu ìjọba islam wọ́n sọ pé kó túbọ̀ láàrin ọjọ́ mẹ́ta tí ọba ti túbọ̀ wọ́n pa á. àwọn ìdájọ́ ó yàtọ̀ sí àwọn tí yẹ̀bi ti wá sí àdéhùn sọ́sọ́ ní àwọn àlùfí tẹ̀sírì àwọn ìṣesí kan nípa tẹ̀sírì rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ó náà ní tí afáwa ti sọ fún mi ní ẹ̀sìpáṣẹ́tì pọ̀ lórí yẹ nípa mọ̀kọ́sílù ṣẹ̀ríà ṣẹ̀ríà ní àwọn àwọn tíṣẹ̀rí à ń sùn àwọn tíṣẹ̀rí à ń sùn yẹn àìgbé àìgbé ìdájọ́ lé lórí ṣùgbọ́n kéèyàn ọ̀dà káńdì ọ̀dà àìmọ̀ tá a bá rí okùnfà òun ló súnmọ́ ìdájọ́ jù ṣẹ̀rí à sọ wípé kẹ́ẹ̀dínrún rákà méjì kù rákà mẹ́rin kẹ́ẹ̀dínkù sí méjì nígbà tí báà lórí ìrìnàjò kí ni ìdí abájọ rẹ̀ nítọ́jú okùnfà àdájọ́ náà níbi ẹ̀sìn ìrìnàjò tẹ́ bá ti dé orí àjùbá ìtìlẹ́tọ̀ àtìdínkù ṣùgbọ́n kí ni pọ́sùn ti ṣẹ̀rí à òun náà ní pé yorùbá ìlú lọ́wọ́ àbíkùn lè yí sẹ́rù wọ́n là á yòrè ìdìbò fún ẹ̀sọ́ ọlọ́run fẹ́ ṣe ìrọ̀rùn fún wa nípa pé ìrìn àjò yẹn ìtọ́lọ́mba ni ọrọ̀ òmìnira jọ rọrùn ìyẹn lè kó o fẹ́ lọ láti bí lọ sí ọjọ́ ń bẹ yẹn kó sì dágbére lé kó o ń bọ̀ ní ìsìn kọjá pé pẹ̀lú ògùn ọlọ́àárọ̀ ọjọ́ kejì wọn tó tí wọ́n wà á di ah, ah, ibi ọjọ́ ń bẹ ló lọ tí wọ́n máa wá káàkiri tí pọ́sù ti ṣẹ̀rí àyẹ̀ pé láti rọrùn fún yín ọ̀wá ní mọ òfin lé lórí tó o bá ti mọ òfin lé lórí ó sì ṣe ó sì àṣìṣe nìyẹn ajẹ́ wípé ẹni tí ọba travel náà tó bá kàn sòro ajẹ́ pé ọ̀sán pé kó dìrò ìdí ẹ̀ náà ẹni tó bá ti pé iṣẹ́ tiẹ̀ nìkan mọ fún àpáta tó wá rẹ̀ ajẹ́ pé ọ̀sán fún yìí pé kó ló ní irun tù nìyẹn tíkẹ́ ìyẹn ò sì ń ṣe sábàbù lọ́fọ́kùn ọkẹ̀ jẹ́ kí ni o mọ́sọ́dù ṣẹ̀ríà ni so a gbọ́dọ̀ differentiate lórí tó bá jẹ́ sábàbù sẹ̀ríà àti mọ́bísọ́dù sẹ̀ríà mọ́bísọ́dù sẹ̀ríà àìmọ̀ òfin lé lórí àfi tá nǹkan kan mọ́ ìyẹn dẹ̀ common nínú politics tọ́jà pé mọ̀sálẹ̀ àǹfààní kẹ́rì lẹ́ẹ̀lẹ́ẹ̀tẹ̀sìn to consideration tẹ́bàtí láǹfààní yẹn kó sáma ti tako nẹ́sùn sẹ̀ríà kó sì mọ́ kàtàkù àwọn principle sẹ̀ríà tí ọba ti tako ọlọ́run ti tu wálẹ̀ ṣùgbọ́n bí alámọ̀rí ti á fara sin ọlọ́run àbá fọkàn sin ọlọ́run àbá fi owó gbadé kankan á fi sin ọlọ́run á gbọ́dọ̀ sin kankan àti ètí sẹ̀ríà bá mú wá ọlọ́wọ́n bá nìkan lọ́bọ̀ onímọ̀ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní wípé a ní láti máa kàfọ́ ìṣe sẹ̀ríà àwọn peculiarities tó wà fún sẹ̀ríà àwọn kẹsà tó wà fún sẹ̀ríà nínú ẹ̀ náà ní arọ̀bàníyà wàlẹ̀ àlàmíyà wàlẹ̀ wàsàtíyà ìgbà yìí pé nǹkan ìlàtọ̀tọ̀ ọlọ́run ló ti wá ajẹ́ yìí pé ìwọ̀nba kì í ṣe pé kí wọ́n wá sọ ju tara rẹ èyí tó bá ti bá fẹ́ẹ́ rẹ mu ọmọ sọ èyí ọba ti bá fẹ́ẹ́ rẹ mu ọgbà ti sẹ́gbẹ́ kan ọlọ́run ló ní ẹ̀sìn ó sì ní sources Quran hadith àti àwọn sources of sharia mi táwọn aṣíwájú wa ti kọ́ wa Dr. nail inshallah ta'ala bẹ́ẹ̀ náà ni alàlàmíyà Islam wà fún gbogbo àgbáyé nítorí wà fún gbogbo àgbáyé yẹn simplicity gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyè àti simplicity yẹn à understand it. lójú ká máa sọ pé nǹkan báyìí tó jẹ́ pé àlìálìkù à àwọn nǹkan yẹn understand ẹ̀ nítorí gbogbo àgbáyé bò lóṣù wá rí síkẹ̀ lórí nítorí ṣẹlẹ̀ nù ìlú rẹ̀ nìkan sàbí lórí àwọn nǹkan Islam ọ wà fún natural ó wà natural bá ń kírun tó ń kírun fọlọ́n bó ṣe yẹ kó kírun tí òkú fọlọ́n lọ omi nǹkan wà natural yàtọ̀ sí so àti àwọn nǹkan míì àwọn èèyàn máa ń ṣe àṣegbà sísọ ìtumọ̀ súnà àti sísọ ìtumọ̀ abídà àti sísọ ìtumọ̀ maslaha súnà anabi wa sallallahu alayhi wa sallam definition oríṣiríṣi ló wà fún based on different fields táwọn muhadithun bá fẹ́ sọ̀rọ̀ gbogbo ń tọ́ka anabi sallam ti ń report látọ̀dọ̀ anabi sallam ni wọ́n sọ pé ń jẹ́ súnà lọ́dọ̀ àwọn yálà kó tó claim the prophet ni àbílẹ̀yìn ìgbà náà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olófin ti ń jẹ́ òṣèlú yóò lẹ́yìn ìgbà tó kílèmù prọfẹ́sì ìfẹ́ bá rìpọ́tù lọ́dọ̀ àmì sàlám ẹnìkan nínú ẹ̀ láti yọ òfin kìí ṣe pé kọ́ wa máa fi ẹ̀ẹ́dẹ́gbàdì sàlám ṣe lọ tó ń lọ sí dárò ìrà kọ́ wa máa fi sẹ̀rí lórí ọ̀rọ̀ ẹ̀sìn torí pé ọlọ yẹn síwájú kó tó tọ́lọ́run tó sọjà ànábì ọlọ́run nígbà tó dà ànábì ọlọ́run tán ṣé rìpọ́tù wà pé tó ń lọ síbẹ̀ sòtí túbọ̀ ti fi àbúrò differentiate ká mọ̀ yí pé kí ni súnà ìtààmọ̀ yòófin bẹ̀ bẹ́ẹ̀ náà ni bídà ìbòmídà àti mẹ́wàá níbi àdìọ́kàn àti ibi ẹ̀sìn afárasí ntọ́ba jẹ́mọ́ interaction ẹ mọ sọ̀rọ̀ bí dàbẹ́ ntẹ́ mọ sọ́nbẹ̀ ni pé is it permissible islamically or not nǹkan yìí tá a fẹ́ lò náìkì tí mo mú lọ ṣé ọ wà aláwùjọ ní islam ká lò kó sọ yìí kó wà mọ sọ pé ṣé bí dàdí àbí ìpèkè dà tó pé sáwọn sọ sáwọn sọ pé bí kúlù bẹ dà á ti ń dọ̀la àlà bí dà á tó fi dín ntọ́ba jẹ́ àdádálẹ̀ níbi ẹ̀sìn afárasí àbí ẹ̀sìn afọkànsí àbí ẹ̀sìn àfọwọ́sí tó fi nígbàdéke nínú islam ẹlẹ́ẹ̀kẹjọ ọ náà ní sọ̀rí just one minute. ẹ o náà ni masọ́dúró tẹ̀sírí sources of eh, sharia mo ti mention yẹn ẹlẹ́ẹ̀kẹsàn-án tọ́jú ìparí rẹ̀ ṣé ìwádìí bá mẹ́nu bá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn tá a máa wò kọ́sọ̀ inú àwùjọ ó láwọn májẹ̀mú májẹ̀mú yẹn náà ni kí eh, ìṣòro tó mujtahid májẹ̀mú ẹni tó jẹ́ pé ó lè rí náà sọkọ̀rọ̀ àbí hadith kó sì mọ bóòlù yẹn ṣe é fa òfin yọ́ńbẹ̀ ìyẹn dúró lórí àwọn ìmọ̀ tọ́pọ̀ nínú ẹni pé kọ́mọ ayatollah Qur'an àwọn bẹ́ẹ̀ náà ṣe ni kọ́mọ àdìsí anábì sallallahu alaihi wasallam kọ́mọ fíkìw kọ́mọ àkídà ìsìlámíyà bẹ́ẹ̀ náà ni kọ́mọ òṣòlù fìtì so ìwọ bá ti agbẹ́ ìkọlọ̀ ń jẹ́ kí wúlò fún wa kó la ti wọlé àná سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك Ìjọba ọ̀gá tí a